salamu alaikum wa rahmatulahi wa barakatuhu à ń bẹ ní sheikh ibrahim niyas national mosque in nigeria masjidul istijaba tí àwọn bàbá wa tí wọ́n kọ́ tọ́lọ́n fi wọ́n ṣe ọ̀wọ́n gáàyè yìí òun náà ni wa àgbà maulana sheikh ambassador of peace abubakar yusuf agbade tí wọ́n ń jẹ́ khalifatul khulafa the leader of tijaniya Torikotu Tijaniya in, in the whole of Kwara State kí ọlọ́run kó bá dó ti bàbá náà kó bá wà pẹ̀lú wọn. àwa kọ́ masalasi sheikh ibrahim rẹlẹ allah ta'ala gbàtí mo lọ sí eighty eight mo sọ fún sheikh pé tó bá fún wa nílẹ̀ akọ̀lù masalasi rẹ̀ fún وبأذي في شهود نبينا سواء فللأغيار لا أتشوف على كل حال لا أرى غير أحمد جميلا كريما ينزل النيل يعطف وعيد عدوي لم يخفني ووعده tọ eighty eight yẹn títí di ya two thousand àárín kankan bẹ̀rẹ̀ pàtó di ya two thousand tí mo lọ ní sẹ́wọ́ wa jí mi lóṣù àwẹ̀ ni ibi tí mo ń sùn ló bá jí mi bubaka bubaka aina masjidi mo ní ah yes má bẹ̀ dáná ah tí bẹ̀rẹ̀ ah tí ìrówó bẹ̀ ló bá pàyìdà kò sọ̀rọ̀ mọ́ mo bá jí ọmọ tá a jọ lọ òun náà sùn ń múra lálọ́ I'm sorry kàwé láàkìlá lọ ní Ramadan wọ́n bá jí ọmọ tá a jọ lọ nǹkan dé o ìlúmọ̀ṣẹ́ òwò abéèrè mọ́sálásí rẹ̀ ní ìsìnmọ́lá àti ìbẹ̀rẹ̀ ó sì gbẹ̀yìn dà kò sọ̀rọ̀ ah wọ́n bínú nù mú àwọn ò ní bínú torí alágbára kí láwa wá mú ní dìde ká lọ ọjà so aago mẹ́ta òru la bá kọrí sọ́jà torí twenty four hours ni wọ́n nájà lásìkò ọmọ òdìdí bẹ́ẹ̀ tí ń ṣe ń bí náà ni làbá lọ ọjà làbá lọ ra téèpù àwa lọ wọn mọ́sálásí wájẹ one hundred and sixty feet long and one hundred and forty breast náà la kó kalẹ̀ yìí. صلاة الله ثم سلامه صلاة ترقينا إلى الذكر والحب عليه صلاة الله ثم سلامه صلاة ترقينا إلى الذكر والحب خلا الله لا أرجو يا 2000 náà ló béèrè mọ́sálásí njọ́ tó béèrè njọ́ náà gan ni mo fóònù lépètò lónìí ẹ foundation mọ́sálásí náà one sixty by one forty ìgbà tí mo dé làwa tún kíbúlà sí làwa ń bá a lọ tọ́ ọlọ́run fúnra rẹ̀ torí ó ṣe nǹkan sí mọ́sálásí tó kọjá làákàyè. plan tó fi kọ́ ti kàn láwa náà fi kọ́ ilé uh, ní. bẹ́ẹ̀ bá lọ isi Medina wọ́n máa ń ta aṣọ láti láti bí owó owó àkọ́kọ́ yìí wọ́n máa ń ta aṣọ yìí aṣọ yìí so tó yẹ pé àwa ọkùnrin ń bí ìlà àwọn fún lọ ziyara láàrin lọ́hùn lọ́wọ́lá nẹ́bí wà mí tí a bá ibi tí lọ́wọ́lá nẹ́bí wà ní àwọn bàbá báyìí lọ wọ́n bá wákàtí kan mọ́ fún wọn dúró ní wọn ṣàdúrà wọn ṣe gbogbo tí wọ́n bá ti tí wọ́n bá tún wá jáde tán àwa tó fúri six three one two three one two three four five six times five thirty thirty ilé ìjẹ thirty ilé one two márùn lòun náà délẹ̀ ó jẹ́ ten àbùkún forty forty, fifty one two three four five six seven eight nine ten àbáfikún fifty. seven eight nine ten abáfi pé sixteen seventy seventy two ló sì wà ní plan seventy two náà ló wà mẹ́ bọ́n ti wá yọ méjì tó fi wá kú seventy ọlọ́run nìkan ló yé. alhamdulilayi ilazi ọdọọna binure shamsiluda balawo. لله زيت وللعظيم المجد àmùdá bí máa ná fúzúfé balamu. orúkọ tèmi ni Sẹ́yìdì Aliyu Ceesay adimi Mọ̀lánà Sheikh Alhaji Abubakar Siddiq Yusuf radiyallahu ta'ala ni babalaba yàwó alifa gbogbo jíjẹ Kwara State pátápátá. so a bẹ̀rẹ̀ foundation masalasi ní twentieth April year two thousand àwọn igi tó surround Medina yìí méje ló kọ Ọlọ́run àbí alára wọn. ibi tí a eh, mọ kọ̀yìn sí ni eh, Albarka hall ìyẹn Albarka hall tí àwọn bàbá wa ṣe kalẹ̀ fún gbogbo tí ń jẹ́ mùrídìí mùrídá láti máa wá ṣe áfúlà dábà fẹ́ ṣe níbẹ̀ wọ́n ṣe àyè náà fún wa bẹ́ẹ̀ mọ́ṣáláṣí Ibrahim náà ni adójúkọ yìí gbogbo àwọn karama ṣe ń bẹ ń bẹ púpọ̀ tí Sheikh Ibrahim sì ṣe alibarika rẹ̀ síbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni bàbá ṣe kọ́ tọ́yìbà tọ́yìbà mọ̀lánà Sheikh Ibrahim tọ́yìbà mọ̀lánà Sheikh Ibrahim wọ́n kọ́ sínú Madina wa ń bí báyìí gbogbo ohun tí ń bẹ nínú tọ́yìbà ṣéwù bí wọ́n ṣe bí ṣéwù náà ni bàbá wa ṣe sínú àyè tọ́yìbà náà fáànù kan bẹ tí wọ́n fi tí ó ṣéwù ń lò lásìkò tí wọ́n wà ní alua ní tọ́yìbà fáànù náà ń bẹ nínú tọ́yìbà wa yẹn èyí tá a sì ń wò lọ́ọ̀kan yìí ààyè bookshop ni sí barkabai bookshop iná ní eléyìí bí mọ̀láńṣe branche wa kọ́ ọ̀dọ̀ wọn ní ọ̀hún yẹn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ní kí bàbá wa náà gbìyànjú ní ibi báyìí ààyè mọ́ṣáláṣí tẹ́yìn bá dé kàwé láàkì lónìí èyàn ò rí i pé wọ́n kọ́ mọ́ṣáláṣí lẹ́yìn mọ́ṣáláṣí ààyè mólìdí ló wà ní ẹ̀yìn mọ́ṣáláṣí lẹ́yìn ààyè mólìdí ibi ilé iṣẹ́ Ibrahim ló kù ní ibẹ̀ kọ́lọ̀ wa wọlá bíṣẹ́ Ibrahim ṣe ṣàṣeyọrí lórí tiwọn kọ́lọ̀ mọ́ṣá fún bàbá wa náà láṣeyọrí ṣe lérí tiwọn bàbá wo ètí nílé Mọ̀dínà báyìí wàláì wọn àti ìkọ́lé kankan sí Mọ̀dínà lẹ́yìn mọ́ṣáláṣí tán dojúkọ ààyè mólìdí wọ́n ṣe tán àyè ilẹ̀ tí wọ́n náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn filẹ̀ fáwọn mùrídìí mùrídà láti lè kọ́ ibẹ̀ ibi tí ilé tí bàbá sì wá wà ilé àlejò ní bàbá tó bá ti dàsìkò mólìdí tó bá dàsìkò mólìdí bàbá ti gbàlejò báyìí dé mọ́ṣáláṣí ni bàbá ń sùn ní tiẹ̀ náà ń sùn púpọ̀ jù ibẹ̀ náà ti ń ṣe gbogbo iṣẹ́ tí wọ́n ṣe bàbá ò tí ì nílé kankan ní Madina wọ́n ní káwọn bá parí mọ́sálásí ṣe Ibrahima àwọn fi ilé tiwọn àwọn náà kalẹ̀ fáwọn mùrídì. bẹ̀rẹ̀ two thousand and six lọ́lọ́run wá rán àwọn mẹ́rin wá wọ́n bá wa níta lẹ́yìn asiri dédé àsìkò yìí náà ni Allahu Akbar wọ́n bá wa níta wọ́n bá sálámà salamu aleykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. mo lóhùn wọn wá ń wò mí à ń wa wọn sọ̀rọ̀ wọn wá ní à ń bọ̀ ń bọ̀ torí pé fèsì wọn jọ ti yóò bá ń bọ̀ ń bọ̀ wọn dáhùn lẹ́ẹ̀mejì mo béèrè wọn dáhùn ọ̀dà ń bọ̀ lọ wọn ní ilá istijaba istijaba wọn ní náà ń bọ̀ nìyí wà a sì ti kọ́ sí Sheikh Ibrahim National Mosque of Nigeria ń bọ̀ wá ní masjidi istijaba tí yín wá wọn ò dá mi lóhùn wọn kà wọnú mọ́sálásí ni tó ìta wọn ti bá wa àwọn bá wọ mọ́sálásí ọlọ́run fún wa yọ̀dà àti tẹ̀lé wọn àwọn kan kan pákó mọ́ra wọn tá a fẹ́ fi ṣiṣẹ́ lókè ó tó one hour tí wọ́n ṣe nínú ilé ìgbà tí wọ́n jáde wọ́n wá dúró ó tó ó tóbi mátíráàsì síbi tá a wà yìí wọn súnmọ́ wa ibi tí wọ́n dúró ní gbogbo wọn wẹ̀wò funfun tó kanlẹ̀ tí wọ́n bá ṣe báyìí wọ́n tẹ́wọ́ àwọn náà bá tẹ́wọ́ wọ́n ṣàdúrà tán wọ́n ṣe báyìí wọ́n fi bójú wọ́n ṣe báyìí àwa náà ṣe bẹ́ẹ̀ wọ́n bá ṣiṣẹ́ wọn lọ wọ́n sọ̀rọ̀ wọ́n ṣiṣẹ́ wọn lọ mo wá ní à ẹ̀yin ọmọ irú àwọn àlejò wo leléyìí àmọ́ ó kọ wọn àmọ́ ibi tí wọ́n ti wá ìwọ ọba ń sáré lépa wọn ni mo fi ọlọ́run àtàlẹ́bí bẹ̀ wọ́n kí wọ́n wà. àwọn òun lọ́kọ̀ọ̀kan tábìlì náà yòó wàláhì ọmọ bá ó dé ọ̀dọ̀ wọn tán bí èmi sí kámẹ́rà yìí lọ́ba ní salamu aleykum ó wà lẹ́yìn wọn bí wọ́n ti gbọ́ ohùn rẹ̀ báyìí àfi wúúwúúwú gbogbo àwọn mẹ́rin ni wọ́n ti dàtẹ́gùn nù. Allahu Akbar. Allahu Akbar ọmọ wa ń ké akọlọmọkẹlẹ akọlọmọkẹlẹ kẹyì kí ló ń sọ òun sálámà sí wọn o gbogbo wọn ti da atẹ́gùn mi what àwọn tí mo bá sọ̀rọ̀ nísì wọ́n di atẹ́gùn àbí kíni òun ló sì dúró là ń wò yìí ààrẹ nìkankan pẹ̀lú ẹ̀ ó dáa máa bọ̀ wá ló bá wá jòkó ó sì jòkó ó ń gbọ̀n ó má wulẹ̀ gbọ̀n wọn ò gbé ọ lọ jòkó so magrib sún ó tó bàbá pé magrib akí magrib àṣẹ wàzífà akí ìṣáì wọn á wọnú yàrá yìí yàrá iwájú mọ́sálásí ìrẹ ọlọ́run o àwọn àlejò ni wọ́n dé ìyá àmọ́ bí wọ́n ti wà a tún fẹ́ gbà wọ́n lálejò wọ́n disappear mọ́sàfọ́lọ́ àwọn hàn mí wàláhí ìtẹ́lẹ̀ mo bá sùn oorun gbé mi báyìí mo bá gbọ́ zati ọlọ́run ló rán wọn wá fún mọ́sálásí lórúkọ kí ni ìdààmú tiẹ̀ mo sáré dìde ntúrẹ́ ni tó sọ̀rọ̀ ntọ́ tẹ̀mí náà dénú ilé sùnmọ́tìlẹ̀ fi mọ́ wọ́n ń pa sàlátù báyìí mo bá jáde sínú mọ́sálásí mo kí àsùbá fún wọn tọmọ ẹgbẹ́ ọjà máa má dìde o àwọn àlejò tí wọ́n wá lánàá tí wọ́n disappear zati ọlọ́run ló ràn wá fún mọ́sálásí lórúkọ orúkọ mọ́sálásí wa o masjidil istijaba ṣùgbọ́n ti bàbá mi náà ni o lè ṣe Ibrahim Niyas àwa kọ síwájú mọ́sálásí gbàtí wọ́n lọ tán tó dijọ́ kejì àbíjọ́ ka òpó seventy two lo wà nínú plan seventy two na la ṣe gbàtí Shehu Tijani wá ó béèrè kama amúdà wọ́n kà wọ́n ní isna ọ̀sẹ̀ bíi in àmọ́ ńgbà táwọn àlejò yìí wá wá tí wọ́n lọ tán tá a wá kà di seventy géèrè wọ́n yọ méjì a sì kà wọ́n tó yòókù ó sì gé àwọ̀ ẹ̀ wọ̀bẹ̀ ẹ̀ rí ah, ẹ̀yin náà ti wọ̀bẹ̀ àbí seventy ni kò lé ẹyọ kankan mọ́ àwa àwa bí tí wọ́n ti yọ méjì àárí mo tún abátúnbẹ̀rẹ̀ ah, ọlọ́run èwo ló tún ṣẹlẹ̀ orúkọ tí wọ́n mú wa òun ni wọ́n sọ kó di déédéé. إنما أمره إذا أراد شيئا يقول له ọ̀pọ̀ wádìí àdàdì kún seventy. tó àlejò kan náà tún wálé látọ̀fà wọlé àtọ̀fà náà ló ti wálé kò bá wálé ó wá gùnkè ó wá ya fọ́tò dóòmù mọ́sálásí tàǹsí lọ́wọ́ ó yà á lẹ́ẹ̀mejì kò sẹ́ni kankan lé àlè kóńjọ́ náà. níjọ́ jímọ̀ ìgbà tó fọ̀ níjọ́ sátidé ló bá rí i pé tẹ̀sùbá wá láti sánmà ó wá rọgbà ká kòkòndó ó sì tún padà ni ló yà níṣẹ́jú kan ibi kan náà ló sì dúró àmọ́ nǹkan méjì náà ló sì àpẹ́ àmà kò sí bẹ́ẹ̀ yẹn ya object kan lẹ́ẹ̀mejì òun náà lèyìn ó rí àbí kéèyàn wá ya object kan lẹ́ẹ̀mejì kó wá sí pé nítorí inú gbogbo méjèèjì ń bẹ nínú mọ́sálásí ní sẹ́ẹ̀rì so àwọn àánú ọlọ́run lára wa nù ní this was two thousand and six eh, ọ̀kan two thousand and eight so bá a ti ń bá a bọ̀ nù so kọ́lọ́run tó wá fi wá jẹ àlífà ṣe Ibrahim ní asọ́lẹ̀ ọlọ́ọ̀tà láàánú. gbogbo àwọn karama ṣéwù tí bàbá sọ tán sùúrù yìí rẹ gbogbo ẹ náà ni igi yìí náà igi igi tí àwọn tí wọ́n ṣàlàyé tí wọ́n ti di náà ti disappear náà ni igi tí àwọn tí wọ́n rọgbà káyì ibi àyè tí bàbá náà bàbá bàbá náà ló sì mójútó mọ́ṣáláṣí láti bẹ̀rẹ̀ ten thousand naira náà wọ́n fi bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tí à ń yìí nígbà yẹn wọ́n sì ní thirty six million naira ní ó parí rẹ̀ nígbà yẹn àmọ́ ní ìsìn wẹ́wẹ́ gbogbo nǹkan ṣe ń wọ́n sí ó ti kọjá ní ti tí wọ́n ṣe estimate rẹ̀ nígbà yẹn kọ́lọ́ mọ́sá wọlé aṣẹ Ibrahim kò jẹ́ kí a ṣe àṣeyọrí ọ̀la mọ̀lánà ṣe alájà Bakari Yusuf ọ̀dẹ́là eléyìí náà sì ni inú ọ̀lùwà náà ni à ń wò yìí ọ̀lùwà là ń wò yìí bọ́ọ̀sì àwọn jẹ̀mọ́ medfati náà ni gbogbo eléyìí bàbá sì kọ́ wọn fún kálukú nílẹ̀ ní Mọ̀dínà tó jẹ́ mùrídí mùrídá tán fún kálukú wa nílẹ̀ pé bíṣẹ́ brown ṣe ṣe lọ́hùn bẹ́ẹ̀ làwọn náà ń ṣe ní ibi báyìí kò sí ìyàtọ̀ kankan àyè àwọn ọmọ bàbá náà lẹ à ń wò lọ́kàn yìí láti ibi ìsàlẹ̀ yìí lẹ́yìn géètì yẹn títí kanlẹ̀ báyìí ogun tí ń jẹ́ ọmọ bíbí bàbá ni wọ́n ni wọ́n fún ní ibi bẹ̀ ọlọ́mọṣà ṣe àlékún wọn àgbéga fún bàbá ju bá a ṣe wáyé lọ. Yeah. ṣe òwò àyáyè ọlọ́mọṣá jẹ ẹ̀gùn lẹ́mìí àlékún àgbéga àlékún àtìlẹ́yìn àlékún àánú Ọlọ́run àlékún ààbò rẹ̀ mọsà bá wa ṣe fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ iléeṣẹ́ náà ọlọmọjẹ ojóná ọlọmọsìjẹ ọbàjẹ gbogbo tí ń dà yàn ń sẹrú ọlọmọjẹ wọn orí dà ní sẹrú bàbá wa àgbà bàbá wa yáyì lọfà ọlọmọsàjẹ wọn ogun lẹmi fún wa mọsàjẹ wọn pẹ́ fún wa ọlá anabi wa Muhammad ọlá haula wàlá kúwàtà ilà àṣeyọrí tọlọ́run ti ń fún wọn ṣe bọ látẹ̀yìn wa ọlọmọsàjẹ wọn ò ṣe pẹ ọlá haula wàlá ilà abilà ilà orúkọ tèmi ni aliyu sise adimi maulana shala alhaji kari sidiku yusuf assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. ajabu rabi bàbá alágbàdé ti wá. alálàyà ìlàlá ìlàlá ìlàlá ìlàlá. mo wájú mi mi ò rẹ̀ nìkan mo tún wẹ̀yìn mi bàbá alágbàdé ni mo. alálàyà.